alhamdulilahi wakafa wasalaatu wasalaamu ala rasulihi mujtaba adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ba atọrọ ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run ba tó pọ̀ fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam àlékún ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run Ọlọ́run bá ní ṣe fún anabiwa muhammad náà àtàwọn ará ilé rẹ̀ lápapọ̀ níjókòó tòní lágbára Ọlọ́run ba ìtẹ̀síwájú òun ni yóò tún máa jẹ́ o ìyẹn lórí ìdánilẹ́kọ̀ọ́ tá a dẹnu lé níbi ìjókòó tí ó ṣíwájú ìyẹn al-imanu bil malayika ìnígbàgbọ́ sáwọn malayika anita bá ń sọ nípa ìgbàgbọ́ sáwọn malayika lára ń tá a gbọ́dọ̀ rí ni pé a ń láti nígbàgbọ́ pé àwọn malayika yìí ẹ̀dá tí ń bẹ òní wọn jẹ́ nínú ẹ̀ náà tó ni wípé ẹ̀ńtà bá mọ̀ mọ́ ọkọ rẹ̀ nínú wọn à ń láti nígbàgbọ́ sí i ẹ̀ńtà bá mọ̀ tọ́lá sọ pé àwọn màláíkà sáà ń bẹ á láti nígbàgbọ́ sírú wọn náà bákan náà bákan náà àwọn tá a mọ̀ ròyìn wọn nínú wọn á láti nígbàgbọ́ sí wọn a tún wá sọ ọ̀pọ̀lọpọ̀ náà àwọn iṣẹ́ èyí tó sì pé ọlọ́run bá subhanahu wa ta'ala tó yàn fún àwọn màláìka yìí níkọ̀ọ̀kan èjèèjì ní ìtẹ̀síwájú lórí eléyìí nínú àwọn màláìka tó ṣe pé ọlọ́run bá tún yàn níṣẹ́ ńlá rí àwọn màláìka tó ṣe wípé iṣẹ́ tiwọn ni pé qabdul arwah malaikatun muwakkalun bikọ́bìlẹ̀ àrùwà ọlọ́run yàn wọ́n pé tọ̀ iṣẹ́ tí ń tẹ̀yàn máa ṣe ni pé ẹ̀mí àwọn èèyàn lèyìn ọmọ àgbà ní tiyín yàtọ̀ sí malakul maut èyí tá a ti dákọ lẹ́ẹ̀kan nínú ayé alukur'an ọlọ́run ní hatta idha jaa ahadakumul mautu tawafati rusuluna wahum la yufarritun ọlọ́run ní lórí ìṣesí bẹ́ẹ̀ ṣe wà nù o tí kò fi débẹ́ nìkọ̀ọ̀kan yín ẹni tásìkò tí ikú tiẹ̀ bá wá tó táwa fati òrosolo náà àwọn òjíṣẹ́ wa ìyẹn àwọn àwọnù malakul maut àwọn tí wọ́n jẹ́ olùkọ́lọ́ fún màláìka tí máa ń gbẹ̀mí gángan wọ́n wà dé wọ́n rà máa gbẹ̀mí ẹ̀dá wọ́n máa gbà bọ̀ wọ́n kì í sì ṣe àṣe ètò níbi iṣẹ́ ìyẹ́tọ́ náà bá ti ọ̀ràn wọn. láàyè mi ọlọ́run kóòlì yatawafakum malakul maut alladhi wukila bikum sọ fún wọn pé màláìkà ti máa gbẹ̀mí tọ́lọ̀ ń yàn tì yín òun náà ni ó gbẹ̀mí kó wá fún mi ìlà rabbikum turja'un nígbà ó bá gbẹ̀yìn mi tán tó bá gbẹ̀mí yín tán tẹ́ ẹ dénú sáré tásìkò àjíǹde bá wá tó gbogbo yẹn wà sẹ́rí padà lọ sọ́dọ̀ náà wọn bá. àáyà kìíní àtàyà kejì ó ń ṣe àfihàn pé màláìkà kan bẹ malakul maut àti pé tó ní àwọn àwàn àwọn tí ń kun lọ́wọ́ ní àwọn màláìkà wọ́n bẹ pẹ̀lú rẹ̀ àwọn àwàn yìí àwọn ọ̀kọ́ bẹ̀rẹ̀ sí ní gba ẹ̀mí ẹ̀dá yastakhrijuna ruhal abdi ẹ̀mí wọn máa gbà bọ̀ wọn máa gbà bọ̀ wọn máa gbà bọ̀ tó tí ó fi á débi gògóńgò nígbà ẹ̀mí bá débi gògóńgò àwọn ọ̀rá sún sẹ́yìn fayatana wàlúhà malakul maut mọ̀lẹ́kà tí ń gbẹ̀mí iṣẹ́ tiẹ̀ ní ọ̀wà kan òun ní ọ̀wà yọ ẹ̀mí nkú lára pátápátá bó tilẹ̀ pé àtúndì láàyè mi tọ́lọ́ sọ pé òun ọlọ́run lọ́ba tí máa ń gba ẹ̀mí ẹ̀dá Allahu yatawaffal anfusa hina mawtiha wallati lam tamut fi manamiha ọlọ́run ni òun ló máa ń gbẹ̀mí ẹ̀dá a tún sọ pé màláìka kú ní gbẹ̀mí a sọ pé àwọn àwánu rẹ̀ àwọn ní gbẹ̀mí táwa ní gbẹ̀mí gangan gbogbo rẹ̀ kò sí rùjú ń bẹ̀. malakul maut ti ń gbẹ̀mí gangan kò lè rẹ́mi ẹnì kankan gbà àfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run yẹn pé lọ́ọ́ gbẹ̀mí òun ọlọ́run lọ́ràn ìdí tí wọ́n fi ṣe àfitì rẹ̀ sọ́dọ̀ ọlọ́run àwọn àwánu rẹ̀ wọn gba ẹ̀mí hùn débì kan wọn kún lọ́wọ́ débì kan kó nǹkan gó tó wá gba ẹ̀mí hùn pátápátá so kò sí rújú níbi àyà yìí àtàwọn àyà mi lára àwọn màláíkà tí ń bẹ tọ́nà ọba tó sì yàn wọ́n níṣẹ́ ńlá tí àwọn màláíkà tó ṣe pé sayyahuna ni wọ́n àwọn máa ń rìn káàkiri lórí ilẹ̀ ni òbí tẹ́dà bá wà ní pàtàkì jùlọ àwọn ibi tí wọ́n ti jókòó pé wọ́n ń dára wọn lẹ́kọ̀ọ́ wọ́n ń ṣe wáàsí wọ́n ń ṣe tààlíìmù wọ́n ń ṣe dòrós wọ́n ń dara àwọn lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run àwọn mọ̀lẹ́kà wọn ní táwọn ń wá káàkiri ònu wọ́n ọ̀rọ̀ àjókòó síbẹ̀ wọ́n máa gbọ́rọ̀ ọlọ́run bí a ṣe ń sọ báwọn náà ṣe ń gbọ́ nígbà bá wá túká àwọn náà wà gbà sánmà lọ ọlọ́run ti mọ ibi tí a ti ń bọ̀ ó ti mọ rúurú ìtí a fẹ́ mú wá fóun ọlọ́run tó ti bẹ́ẹ̀ náà ọlọ́run àbẹ̀rẹ̀ pé lórí ìṣesí wo lẹ àmọ́ bá wọn láàyè báyìí báyìí báyìí báyìí níbi tí wọ́n ti ń bá wọn ra wọn sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọlọ́run ọba nípa ọ̀rọ̀ ẹ̀sìn àgbọ́yé tó jíndò ìwà tó dáa wọ́n fi ń kọ́ra wọn wọ́n ń dára wọn lẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ní kí ni tiẹ̀ ń wá gangan náà tọ́ àlùjánnà ni ẹ̀ máa ń wá o kí ni tiẹ̀ ń bẹ̀rù tí wọ́n fi ń ṣe báwọn wọ́n ń bẹ̀rù náà ni o tí wọ́n bá wá rà àlùjánnà ń aa wọ́n ò múra iṣẹ́ rẹ̀ jù bá ń lọ o tí wọ́n bá tún wá rí náà ń aa wọ́n ò sàfẹ́sẹ̀ wọ́n jẹ́ àbí wọ́n ṣe fi sá fún tó bá rí bẹ́ẹ̀ mo ti foríjì wọn látòní lọ wọn à ní tọ à ah, ìrẹ́ náà ọba ẹnìkan ń bẹ láàrin wọn o kò wá gbọ́ wá sí o ọlọ́kadà ni o òun kàn gbẹ́ wá gbọ́ wá sí ó gbé wá síbẹ̀ ni dírẹ́fà ni ọgbọ́gà rẹ̀ wá ni kò wá gbọ́ wá sí intentionally ọlọ́run wà ní ẹ̀kọ́ kọ tiẹ̀ náà mọ́ àwọn tẹ́ ẹ rí òun láyẹ̀ṣkọ̀ bíi ìjẹ̀lẹ̀ sùn ẹnì kí bá wọn jókòó kó tún sórí ibú pẹ̀lú wọn mọ́ níta wọn ni pé nínú àwọn angels nínú àwọn màláíkà tí ń bẹ làwọn ọmọ ẹlẹ́kàtọ́ ṣe wípé wọ́n máa ń káàkiri wọ́n máa ń rìn káàkiri níbo làwọn èèyàn ti ń ṣe wáàsí tí wọ́n ti ń sọ̀rọ̀ ọlọ́run tí wọ́n bá ti adé bẹ́ẹ̀ ọgbọ́n tí wọ́n wí wọ́n gbọ́ wọ́n wà lọ sí sánmà lára àwọn màláíkà tí wọ́n ń bẹ nu nínú àwọn màláíkà tí ń bẹ bákan náà láti láwọn màláíkà tó ṣe wípé wọ́n ń mójútó àlùjánnà ó kọ màláíkà ni wípé àwọn màláíkà láàánú ọlọ́run bá subhanahu wa ta'ala ó yàn wọ́n fáwọn iṣẹ́ lóríṣiríṣi àwọn sẹ́tọ́ ọlọ́run bá tó sì yàn wọ́n yìí wọ́n kì í yapa àṣẹ ọlọ́run bá níbẹ̀ o gbogbo ntọ́lọ̀ ní kí wọ́n ṣe pátápátá ò ní wọ́n ń ṣe a pé ìgbàgbọ́ nípa àwọn màláíkà àwọn tó kọ́nú òun la ti ń sọ fúnra wa látàárọ̀ ìbéèrè wa ni wípé ìnímọ̀ tàbí ìnígbàgbọ́ nípa àwọn màláíkà pé wọ́n ń bẹ àǹfààní wo ńlọ fẹ́ ṣe wá ká tó lọ síbi eléyìí lára mọ̀lẹ́kà tí a tún bẹ bákan náà tí ó yẹ ká má mẹ́nu bà ó ní pé nù sàárè mú abádé nù sàárè múnkìrún àti nàkìr mọ̀lẹ́kà méjì ò ní wọn. anábì sọ nípa bíròyìn wọn bó ṣe rí bókù bá kọ́ rí wọn báyìí ẹ̀rù ẹ̀jẹ̀nẹ̀jẹ̀ wọn yóò kọ́ bá òkú nínú sàárè ìbéèrè méjì péré mẹ́ta péré òníwó bí òkú máa ń rọ́bùkà máa dínùkà máa ń nàbí yòkà tá a lọ́wọ́ bá rẹ̀ wọn ò bí òkú lẹ́rìí báwọn yẹn ni pé lẹ́yìn ìgbà tá a bá sin òkú tán táwọn tí a sin tí a bá ń lọ wọn wàá jí òkú ńlẹ̀ wọn dá ẹ̀mí padà sí lára pé tọ́ ẹ̀rẹ́ lágbájá arákùnrin kí ló ń ṣe ń bí sọ́ọ́ mọ́bí tọ́ wà mọ́bí mọ́ wa mọ́ kàn gbóhùn ẹsẹ̀ nínú sàárè lọ sí wàyí o wọ́n kàn gbóhùn ẹsẹ̀ àwọn tí wọ́n á sin ọ́ gbóhùn wọn mọ́ ń rọ́bù ká ta ọba rẹ̀ sí gbogbo yín yìí á padà débi eléyìí nígbà ọba yá nígbà tá a bá ń sọ nípa al-imanu bil yawmil akhiri á padà débi eléyìí ẹjẹ àfilẹ̀ báwọn. tàbí wá nígbàgbọ́ páwọn màláìka wọn ń bẹ àǹfààní wo ni ìgbàgbọ́ yìí tàbá nígbàgbọ́ náà màláìka àǹfààní wo ó ní eléyìí ó ní yóò ṣe wá. ìkíní bẹ̀ ni pé yóò ṣe aláǹfààní al-ilmu bi 'azamatillahi ta'ala wa quwwatihi wa sultanihi yóò jẹ́ ká mọ bó lágbára Ọlọ́run bá subhanahu wa ta'ala báwo ló ṣe tóbi tó báwo ló ṣe kàǹkà tó báwọn màláíkà bí wọ́n ṣe lágbára tó yìí Ọlọ́run ló tún dá wọn táyé pàgbára àwọn màláíkà bó ṣe tóbi tó nù bó wá lágbára Ọlọ́run bó ni ó ṣe wá tóbi tó eléyìí ni ó tún wá sí aláǹfààní àǹfààní tí ó sì á ní wípé yóò jẹ́ ká lè bẹ̀rù Ọlọ́run bá subhanahu wa ta'ala ní kọ̀kọ̀ wa àti ní gbangba ẹ̀kọ́ àkọ́kọ́ nù ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé tá bá ti nígbàgbọ́ ń bẹ tá a sì gbọ́ pé àwọn màláíkà wọn èkó túṣú kéré wọn níbi ìjọsìn fọlọ́wọ́n ba á lè sáfẹ́sẹ̀ á lè jìnnà sẹ́sẹ̀ àwa náà ó lè múra sísẹ́ rẹ ní ṣe ṣe pé ah, àwọn màláíkà àtọ̀sán àtòru wọn kì í jẹ wọn kì í mu wọn kì í sùn wọn ètò ògbé ìjọsìn nìkan ní à ń ṣe fọlọ́wọ́n àti pé àwọn màláíkà ìbí à ń ṣe wá pọ̀ tó tó ti bẹ́ẹ̀ náà wọ́n rọ̀ fọlọ́wọ́n ba pátápátá wọ́n gbà fà fọlọ́wọ́n wọ́n tẹríba fàṣẹ ọlọ́run àti pé àwa tá a jẹ́ ọ̀lẹ lẹ́dàá ó yẹ káwa náà ká lè gbà fọlọ́run ọba subhanahu wa ta'ala ká rọ̀ fásì ọlọ́run ọba ká tẹríba fásì ọlọ́run báwọn malaikatul kiram báwọn náà bí a ṣe ṣe tí a ń rọ̀ fásì ọlọ́run tó ṣe pé la ya'suna Allaha ma amarahum wọn kì í yapa àṣẹ tọ́lọ́run bá bá pa wọn wa yaf'aluna ma yu'marun náà ni a máa ń ṣe àwọn náà wà kẹ́kọ̀ọ́ látara bẹ̀ ń pé a máa wá sin lọ́run lókùnbà tá bá nígbàgbọ́ wípé màláìkà kan bẹ o léyìí tó ṣe pé àwọn iṣẹ́ rí tá a ṣe wọ́n ń kọ́ lẹ́ o bá a tún ṣe ìdá náà wọ́n tún ń kọ́ lẹ́ o yóò jẹ́ ká lè bẹ̀rù ọlọ́run bá yóò jẹ́ ká lè jìnnà sẹ́sẹ̀ yóò jẹ́ ká lè sá fún á lè ta kété sí i nígbà bá ti mọ̀ pé àwọn kan máa ń ọ rí yóò máa takọ̀ tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà láti pàṣẹ bẹ́ẹ̀ jìnnìjìnnì ó lè bòòyàn èyí ó lè sá fún ẹ̀ṣẹ̀ àti ìkọtọ lọ́wọ́n ba èyí ó lè máa ṣèfẹ́ nu lọ́wọ́n ba tààlà nìkan ṣoṣo. ànisẹ́ lóun gbàtà bá ti gbà pé àwọn màláíkà kan bẹ tí a ń ṣọ́ wa níwájú tí a ń ṣọ́ wa lẹ́yìn tí wọn ò fẹ́ ká burú kankan kó ṣe wá wọ́n ń ṣọ́ wa látàrí àṣẹ tọ́lọ́wọ́n bá tọ́ pa wọ́n láti máa ṣe bẹ́ẹ̀ ó yẹ ká nífẹ̀ẹ́ àwọn màláíkà ó yẹ ká nífẹ̀ẹ́ wọn látàrí wípé ọlọ́run yàn wá ká máa ṣọ́ wa wọ́n sì ń ṣọ́ wa níwájú wọ́n ń ṣọ́ wa lẹ́yìn. lára náà tún ni pé lára àǹfààní tí a tún rí mẹ́ ni pé ṣukuri láàyè ta'ala ala inayati bi bani adama a tún lè dúpẹ́ fọlọ́run ọba subhanahu wa ta'ala lórí àmójútó rẹ̀ èyí tí ń ṣe fọmọ anábì adama ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ń ṣọ́ wa ó tún wáyà àwọn màláíkà pé ọ̀yá ẹ tún máa ẹ má jẹ́ ó ṣe wọ́n yẹn ni pé láti pàṣẹ bẹ́ẹ̀ a lè máa dúpẹ́ fọ́nà ọba subhanahu wa ta'ala látàrí dáadáa èyí tí ó ṣe fún wa yìí nínú ẹ̀ náà tó ni pé mahabbatu malaika a lè nífẹ̀ẹ́ àwọn malaika a lè nífẹ̀ẹ́ wọn bí ojú látàrí àwọn iṣẹ́ èyí tí a ń ṣe látàrí bí a ṣe ń mójútó wa nígbà tí tá à ń lọ tá à ń bọ̀ a lè jẹ́ ní tí ó nífẹ̀ẹ́ sí àwọn malaika yìí nínú ẹ̀ náà tó ni wípé lóògùn bàtà bá ti gbà pé àwọn màláíkà kan ń tí wọ́n yọ sí wa nínú kòtò nínú sàárè tí wọ́n máa bẹ̀rẹ̀ pé kí ni tó gbélé ayé ṣe ta lọ́lọ́run rẹ ta ni gbá ẹ̀sìn wo ló ń sìn ta là nábì wa Muhammad sallallahu alayhi wa sallam tàbí kí ni tó ní sọ nípa ànábì tọ́lá ọ̀bà tó rán sí gbogbo ayé yìí tába ti lè rántí eléyìn a máa bẹ̀rù kú a máa bẹ̀rù sàárè a máa bẹ̀rù ọjọ́ tó ṣe pé a wọlé sùn a máa bẹ̀rù ọjọ́ tó ṣe wípé iná yóò dilẹ̀ lẹ́yìn asun iṣu jẹ láti pàṣẹ bẹ́ẹ̀ a lè máa bẹ̀rù rẹ̀ a sì lè máa ṣe ìfẹ́nu lọ́wọ́ basubana wa Ta'ala nínú ẹ̀ náà tún ni wípé tá bá ń sọ nípa àwọn màláìkà kí ìkẹ́ Ọlọ́run bá àti ọlá rẹ̀ kí ó máa bá wọn ẹ̀dá ni wọ́n bá a ṣe wí lẹ́ẹ̀kan Ọlọ́run dá wọn láti bi ìmọ́lẹ̀ àwọn màláìkà èso Ọlọ́run o wọn èsì ìsì ọmọ Ọlọ́run ẹgẹ́ bá wọn kèfèrí bí a ṣe nígbàgbọ́ rẹ̀ àwọn kèfèrí wọn làwọn màláìka wọn ni banatullah wọn ni àwọn ọmọ ọlọ́run tí wọ́n jẹ́ obìnrin wọn ni làwọn màláìka wọn ni ni wọ́n jẹ́ irú gbàgbọ́ báwọn àwọn ò ní nígbàgbọ́ ru eléyìí ṣùgbọ́n àwọn onígbàgbọ́ pé ẹ̀dá ọlọ́run ọba òun làwọn màláìka ò ní wọ́n jẹ́ tí wọ́n sì ń tẹ̀lé ìfẹ́ inú ọlọ́run ọba subhanahu wa ta'ala mélòó wá mélòó làwọn angels mélòó ni àwọn àdìsí kan wá léyìí tí ń sọ pé àwọn màláìka o iye báyìí ò ní wọ́n jẹ́ àdìsí wọn ò fẹsẹ̀ múlẹ̀ àwọn màláìka kò sẹ́nì kankan tó lè sọ pé iye báyìí ni wọ́n jẹ́ wa ma ya'lamu junuda rabbika illa hu kò sẹ́nì kankan tó lè sọ pé iye báyìí làwọn ọmọ ogun ọ̀run àwọn màláìka kò sẹ́ni tó lè sọ pé iye báyìí ni wọ́n jẹ́ àfọlọ́wọ́n ọba tó dá wọn nìkan ló lè sọ pé iye báyìí ni wọ́n jẹ́ òjíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam nínú hadith èyí tí Anas tí ó gbà nípa bọ́lá ọba bó ṣe mú ànábì rìn ìrìn òru látàyé lọ sí sánmà àyìn lóru tí ànábì tó lọ gba ìrun wá ànábì sọnù àdìfì yẹn pé rúfin aláwò rúfin alí albaitul ma'mur fi sàmà ọlọ́run ọba ó ní kí wọ́n ká gàgà lójú mi kí n rí albaitul ma'mur ilé tó ṣe wípé àwọn màláìka wọ́n máa ń wọ̀ wọ́n sì máa ń jọ́sìn fọlọ́run ọba lójoojúmọ́ eléyìí ń bẹ ní sánmà eléyìí ó ṣe déédéé ibi tí Kaaba wà tìrẹ lọ́wọ́n bá tọ́ wà ní ìlú Saudi Arabia ọ̀gángan ibi tí Kaaba wà ń sálẹ̀ òun lè náà wà lókè kí ni ta fẹ́ fà ń bẹ̀ ni wípé nínú lẹ́hùn yusolli fi kulla yawmin sab'una alfa malak seventy thousand malaika ni máa wọbẹ̀ lójoojúmọ́ tí máa ń jọ́sìn fọlọ́wọ́n ba níbẹ̀ ìdá kọ́rọ̀ ju lámìyàrún do ilẹ̀ yìí tí wọ́n bẹ lè wọbẹ̀ níjọ́ kan báyìí tí tán wọn ò tún ní wọbẹ̀ mọ́ ẹni pé seventy seventy seventy seventy seventy thousand lójoojúmọ́ ẹni ń wọlé wọn so mélòó wà ní àwọn màláìka báwo la ṣe rò pé wọn ó ṣe pọ̀ tó ní òǹkà àwọn ìjọ kan wá ń bẹ o léyìí tó ṣe fi pé wọ́n kọ̀ pé àwọn ọ̀gbà páwọn ẹ̀dá kan bẹ tí ń jẹ́ màláìka wọ́n ní kò sí ti ń jẹ́ màláìka ṣùgbọ́n dípò bẹ́ẹ̀ wọ́n ka àwọn màláìka wọ́n rí wọn sí. Si alẹ́kọ́yìrù orí kan èyí tó ṣe pé ó pamọ́ sínú àwọn ẹ̀dá ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ sọkúsọ ni ẹ̀ ń bá nígbàgbọ́ yìí ọ̀rọ̀ náà ọba subhanahu wa ta'ala ó pè nírọ̀nù àdìtà náà bàbá Muhammad ó nírọ̀nì látàrí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ti já mọ̀ pé àwọn màláìkà yìí ẹ̀dá tó yàtọ̀ òní wọ́n jẹ́ nínú ayé al-Qur'an ọlọ́run ní alihamdulilah fàtẹ́rì samawati ja'ilil malaikati rusula uli ajni'atin mathna wa thulatha wa ruba' ọlọ́run lóhùn ọlọ́run ọba ọba tó ṣe wípé ó yẹ ká máa dúpẹ́ fún lòun ọlọ́run ọba ṣe ó ẹ dúpẹ́ fọlọ́run ọba fátẹ̀rì samawat ọba tó ṣe pé ńlọ dá sámà àti ilẹ̀ méjèèje ọlọ́run ọba yìí jáàyìn lẹ́nu màláyíkà ńlọ́sàn àwọn màláyíkà ní òjíṣẹ́ ìyẹn òjíṣẹ́ oríṣi méjì ní bẹ́ẹ̀ òjíṣẹ́ sánmà ń bẹ òjíṣẹ́ orí ilẹ̀ ń bẹ òjíṣẹ́ sánmà ẹni ń gba ọ̀rọ̀ wá látọ̀dọ̀ Ọlọ́run tí wàá ń jíṣẹ́ rẹ̀ fáwọn òjíṣẹ́ tilé ayé ń bí. Ọlọ́run ọba yìí lọ́ba tó ṣe pé ó ṣe àwọn màláíkà láwọn òjíṣẹ́ tó ṣe pé òlé ajíní àti wọn láwọn ìyẹ́ léè tí wọn fi ń fò ó dá wọn lẹ́yìn tó ṣe pé wọ́n ní ìyẹ́ méjì àwọn míì mẹ́ta àwọn míì ní mẹ́rin àwọn míì wọ́n sì ní jù bá ń lọ wakọ́ọ̀lù ọlọ́run tó ń sọ láàyè mí nípa màláíkà wípé walau taro idh yatawaffa alladhina kafaru al-malaikatu yadribuna wujuhahum wa adbarahum kásọ pápára kan ti ń bẹ lára ẹ̀dá bá ni kásọ pé oore kan ti ń bẹ lára ẹ̀dá tó pamọ́ ìbá làwọn màláíkà jẹ́ ọlọ́run sọ níbí ó ní walau taro à tọ́ẹ́pọ̀ bá rí tó bá ṣe jù rẹ ni nígbà táwọn màláíkà tí wọ́n bá ń gbẹ̀mí àwọn kèfèrí àwọn tí wọ́n jẹ́ ọ̀tá ọlọ́run ọba tí wọ́n fọ́ gbá wọn níwájú tí ń gbá wọn lẹ́yìn tí ń gbá wọn nìkan tí ń gbá wọn lẹ́yìn tí ń gbá wọn níwájú ọba rí mọ́ndàrà náà bí mà ọba rí nítorí pé yọ bọ̀ lẹ́rù ọba rí ní tí ó tóbi pọ̀ yẹnni pé láàrin ọlọ́run bá subhanahu wa ta'ala ó já mọ̀ wípé àwọn màláíkà o ẹ̀dá tí ń bẹ tí ń sẹ̀mí òní wọn jẹ́ láàyè ọ̀tọ̀ wọn kì í ṣe oore kan tó ṣe pé ọ̀pamọ́ sínú ẹ̀dá láàyè míì ọlọ́run tó sọ nípa àwọn mọ̀lẹ́kà nípa bí ẹ̀sìn máa ń gba wáàyè látọ̀dọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala nínú hadith òjíṣẹ́ Ọlọ́run bá sallallahu alayhi wa sallam nínú hadith ìtàbùrẹ́rẹ́ àti ọgbà wá hadith yìí náà ó ń disqualify ìgbàgbọ́ àwọn kan tàbí ròrí wọn pé àwọn màláìka o àwọn èyí ṣẹ̀dá àwọn tí wọ́n ta kópa àwọn màláìka tí wọ́n ní pé wọn kì í ṣe ẹ̀dá yìí òun náà ń jẹ́ ìsì ọ̀rọ̀ fún wọn nínú hadith náà àbúrò rẹ̀ lọ́gbà wá olójúṣe lọ́wọ́n bá sallallahu alayhi wa sallam sọ pé idha habba Allahu al-abida bọ́lọ̀ ń bá nífẹ̀ẹ́ sí ẹrúsìn rẹ̀ kan ọkùnrin ni àbóbìnrin ọmọdé alàgbà dúdú funfun yorùbá yíbò nàdà jìbìrín ọlọ́wọ́n wà ké sí malaku jìbìrín látàrí pé ó ní ó pàtàkì jùlọ ńlọlọrẹ jùlọ ní ọgbà màláìka yányá ọlọ́wọ́n wà ké sí malaku jìbìrín pé ìrẹ́ malaku jìbìrín òun ọlọ́wọ́n bá o òun nífẹ̀ẹ́ sí lágbájá ọmọ lágbájá ìwọ náà máa nífẹ̀ẹ́ rẹ̀ látòní lọ mọ́lákù Jibril fàyọ̀hìbò yọmọ wa nífẹ̀ẹ́ ẹni náà látàrí pé bá ó nífẹ̀ẹ́ rẹ̀ kọ̀ wá ní jẹ́ ọmọ lórí òun nìkan fàyọ̀ náà di Jibril fi àlè sàmà àwọn ẹ̀dá tí a ń bẹ ní sàmà mọ́lákù Jibril yóò máa lọ́gun fún wa pé tọ́ ẹ̀yin màláyíkà tẹ́ ń bẹ ní sánmà o inna Allah yuhibbu fulana dájúdájú ọlọ́run ó nífẹ̀ẹ́ sí lágbájá ọmọ lágbájá o fàhìbò ẹ̀yin náà yà máa nífẹ̀ẹ́ rẹ̀ làwọn mọ̀lẹ́kà tí ń bẹ ń sámà àwọn náà bá máa nífẹ̀ẹ́ rẹ̀ wọn ò wá ní fìmà báwọn wọn ó tún wá lọ́gbọ́n fáwọn ẹ̀dá tí ń bẹ lórí rẹ̀ náà pé ẹ̀yin ẹ̀dá tẹ̀ ń bẹ lórí ilẹ̀ o ọlọ́run bá nífẹ̀ẹ́ sí lágbájá ọmọ lágbájá o ẹ̀yin náà máa nífẹ̀ẹ́ rẹ̀ ló fi jẹ́ pé ẹ̀dá mi gan rí ṣùgbọ́n wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ nsánmà wọ́n tún wá ju ìfẹ́ rẹ̀ sáwọn ẹ̀dá tẹ́ ń bẹ lórílẹ̀ ayé Imam baba eh, Buhari ti ń bẹ lórí ipò báyìí kọ́lọ̀ nǹkan bá ní fún ní àṣeyọrí sí lórí ipò náà ó kún àtagbára ọlọ́mọba ní fìtá lọ́rẹ̀ nígbà gbígbàbọ̀ lẹ́ẹ̀kínní ẹ̀ẹ̀kejì ẹ̀ẹ̀kẹta ìgbọ́lọ́hún wá fi ìfẹ́ rẹ̀ sí gbogbo ẹ̀dá lára ìpẹ́ẹ́lẹ̀ wọ́n mọ̀ fẹ́ dìbò fún Buhari gbogbo yàn pátápátá wọn ò fẹ́ gbọ́ nǹkan má ju ṣé bàbá ṣé bàbá ṣé bàbá lọ ìfẹ́ nìyí ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ ni ìfẹ́ òun ńlọ́wọ́ àrùn gbogbo ẹ̀dá tí ń bẹ ní orílẹ̀ ayé ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ tán ọ̀pọ̀ amálákò jùbẹ́rẹ́ lásẹ̀ máa nífẹ̀ẹ́ rẹ̀ ó nífẹ̀ẹ́ rẹ̀ ìfẹ́ ńlọ́wọ́ àrùn gbogbo àwọn ẹ̀dá pátápátá tó fi jẹ́ pé àfẹ́ gbọ́n kankan àròpọ̀ ọlọ́run lè lo ẹnì kankan láti túnlẹ̀ ìṣe mọ́ yàtọ̀ sí Muhammadu Buhari kí ni tọ́fà ìfẹ́ rẹ̀ ni ìyẹ́tọ́lọ́wọ́ bá Subhanahu wa Ta'ala tó fi sí ẹ̀dá nígbáyà ẹni pé tá a bá ń sọ nípa àwọn màláìka àwọn ìgbàgbọ́ tó yẹ ká ní nípa àwọn màláìka ò ní eléyìn so bí ó sì máa lábala ti àwọn màláìka nù tá a bá kò lórí àwọn màláìka á wàá bọ́ sí orígun ẹlẹ́ẹ̀kẹta lábala ìgbọ́lọ́hùn ọba gbọ́ lábala ìgbàgbọ́ arúgbìn thalithu ó ní al-imanu bil ìnígbàgbọ́ sáwọn tírà èyí tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala ètí ó sọ̀kalẹ̀ fún ọmọ ara ayé láti lè bàbà máa jẹ́ ntí ó máa tọ́ wa sọ́nà ntí ó máa darí wa so yẹn ni pé ìrẹ́tọ̀ jẹ́ mùmínì kí ìmánì rẹ kó tó di pé yóò lòkun nu kí ìmánì rẹ kó tó di pé yóò wúlò fún ọ ọ̀n láti nígbàgbọ́ sáwọn tíra èyí tó lọ́wọ́ bá subhanahu wa ta'ala tó sọ̀kalẹ̀ fẹ́ dà alikutubu jamu ló jẹ́ fún kìtáàbù kìtáàbù ni maktub yẹn ni pé nǹkan tí a kọ ní tí gbà lérò pẹ̀lú rẹ̀ alikutubu lẹ́tí anzala allahu ta'ala ńlá àwọn tíra tó ṣe pé ọlọ́run bá subhanahu wa ta'ala ó sọ àwọn tíra náà kalẹ̀ fáwọn òjíṣẹ́ rẹ̀ rahmatan lil khaliki kó lè bá a máa jẹ́ ìkẹ́ àtàánú fáwọn tí wọ́n jẹ́ ẹ̀dá rẹ̀ wà hidayatan lahum bákan náà kó lè ìdáyà ìmọ̀nà atọ́nisọ́nà fún gbogbo ẹ̀dá lìyásílò bíi ila ilà sàádàtì fi dúnìyà wal akhirah anilọ́wọ́n bá subhanahu wa ta'ala torí wa ńlọ́mọ èso àwọn tíra yìí ńlẹ́ èso kalẹ̀ yóò bá bọ̀ wọ́n ní ó ń lè yí ọ̀tán náà lẹ́ tara ẹ̀ ní à ń lọ̀ fún un àsíjà àpàkéèlè náà ni àjà kéèlè ń gbà àti nítorí èmi àti ẹ lọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala ńlọ fi sọ àwọn tíra yìí kalẹ̀ kó lè bàa fẹ́nìkọ̀ọ̀kan wa bákan náà kálíbà dógóńgó ibi tí oríire wa láyé àti lọ́run kálíbà dógóńgó ibi tó wà ìdí pàtàkì nìyí tọ́lọ́run bá subhanahu wa ta'ala tó fi sọ àwọn tírà yìí kalẹ̀ fún wa àjẹpẹ́bò láṣẹ wa gbàgbọ́ ìnígbàgbọ́ sáwọn tírà ọlọ́run ó wà tasdiqu li jazimu bí anna haqqan wa sidqun wa anna kalamullahi azza wa jalla fiha al-huda wan-nuru wal-kifayatu liman unzilat alayhim yẹn ni pété àbàgbà àwọn tírà gbọ́ á ń láti nígbàgbọ́ tó yanjú ìgbàgbọ́ tí ò níyè méjì kankan nínú bí anna hakun páwọn tíra yìí ọ̀rọ̀ òdodo ni o nítòótọ́ lọ́wọ́n bá ń lọ sọ̀kalẹ̀ o ọ̀rọ̀ lọ́wọ́n bá làwọn tíra yìí ò ní wọ́n jẹ́ o nínú àwọn tíra yìí ibẹ̀ ni mọ̀nà wà o ibẹ̀ ni ìmọ́lẹ̀ wà o àníṣẹ́ tíra yìí ó ti tó fáwọn tí a sọ̀kalẹ̀ fún láti máa tọ́ wọn sọ́nà bàbá wa nígbàgbọ́ sáwọn tíra yìí bó ni a ṣe nígbàgbọ́ sí ìkíní al-iman bi anna nuzula min indillahi ta'ala a kọ́kọ́ gbàgbọ́ wípé ọlọ́run ọba ta'ala ńlọba tó sọ àwọn àtìrà yìí ńlọba tó sọ kalẹ̀ ojúpọ̀nà mẹ́rin iná làágbàtà fi nígbàgbọ́ sáwọn àtìrà yìí ojúpọ̀nà àkọ́kọ́ a nígbàgbọ́ pé látọ̀dọ̀ ọlọ́run làwọn àtìrà yìí ńlọ ti sọ kalẹ̀ o kí àwọn òjíṣẹ́ ọlọ́run ọba àwọn ní ahun o kìsìpọ̀n ní àdàparọ́ mọ́lá ọba subhanahu wa ta'ala o rárá kò rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n nígbàgbọ́ wípé fúnra ọlọ́run ló sọ àwọn tírà yìí ńlọ sọ̀kalẹ̀ lápèjú alukurani alápàlẹ́ tẹ́pà níbi lọ sọ̀kalẹ̀ ni apá níbi ló mú wa ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tí ń wá tọ́lọ̀ ń sọ pé kọ́l máa sọ báyìí sọpọ́nà ọba mi kí n sọ báyìí so ó ń túmọ̀ sí wípé ọlọ́run ọba ló sọ alukurani kalẹ̀ bẹ́ẹ̀ làwọn tírà yòókù náà bó tilẹ̀ yẹ pé wọ́n ti tọ́ bọ ọ̀pọ̀lọpọ̀ nínú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń tọ́jẹ́ òótọ́ níbẹ̀ wọ́n ti fàáyọ èyí tó bá ìfẹ́ nú wọn mu nìkan òun náà ní aṣẹ́kù sínú rẹ̀ abala àkọ́kọ́ nù abala lẹ́ẹ̀kejì al-iman bima alimna ismahu minha àwọn ìta bá mú kọ rẹ̀ nínú àwọn tíra wọn à ń láti gbà á gbọ́ lápèjúwe al-Qur'an al-Karim náà wà tó sọ̀kalẹ̀ fún anabiwa Muhammad sallallahu alayhi wa sallam à ń láti gbà gbọ́ látàrí pé ọlọ́njẹ́ àmà pé òun ló ń sọ̀kalẹ̀ fún anabiwa Muhammad lára náà ni taurata àti injil taurat onímájẹ̀mú àtijọ́ èyí tó náà bá subhanahu wa ta'ala tó sọ̀kalẹ̀ fún anabi musa wàlí injil àti injilu báíbùlù èyí tó náà bá subhanahu wa ta'ala tó sọ̀kalẹ̀ fún jésù anabi ansa alayhi salatu wa salam bẹ́ẹ̀ náà látún gbọdọ̀ nígbàgbọ́ sí azabur ìyẹn zabura èyí tó náà bá subhanahu wa ta'ala tó sọ̀kalẹ̀ fún anabi daoud david ìkẹ́ ọlọ́run kan bá gbogbo wọn. bẹ́ẹ̀ náà ni sọ́fífò ètò náà bá tó sọ̀kalẹ̀ fún anabi ibrahim aleyhi salatu wa salam tẹ lórí sufi anabi musa náà gbogbo àwọn tíra tá a mọ ọkọ rẹ̀ yìí á ń láti nígbàgbọ́ sí i wà á mọ̀ àmọ́ àlàmúná àlàmásìmọ́hó fanu mìíràn bíi ìjìmọ́lá èyí tá a bá wà mọ ọkọ rẹ̀ nínú àwọn tíra ọlọ́run bá a kàn gbàgbọ́ lápapọ̀ ni ṣùgbọ́n ìta nípa arú ìgbàgbọ́ tó yẹ ká ní sí tírà Ọlọ́run Ọba tasdiku ma sahha min akhbariha àwọn ètò bá jódodo nínú àwọn àròyìn tàbí tí a fún wa nínú àwọn tírà yìí ètò bá jódodo ń bẹ dandan ni káyà gbàgbọ́ lódodo àwọn àrò tí ń bẹ́nu rẹ̀ à ń láti gbàgbọ́ lódodo lóńgbà tó bá ti jẹ́ pé ìròyìn òdodo bá ní gẹ́gẹ́ bí àwọn ìró ìròyìn tí ń bẹ nínú Al-Qur'ani alápàlẹ́ wa akhbar ma lam yubaddal àtàwọn ìròyìn èyí tí wọn ò bá tí ì yí padà tí wọn ò tí ì tọ́ bọ̀ nínú àwọn tírà èyí tó ṣíwájú alukurani alápọ̀nlé à ń náà à gbàgbọ́ àrọ́bìrún ẹlẹ́ẹ̀kẹrin ní ojúpọ̀nà tá a fi gbà tírà Ọlọ́hun bá gbọ́ ó ní alẹ́ amalu bi akam ma lam yunsakh minha èyí tó náà bọ̀ ọba tí ì pa ìdájọ́ rẹ̀ rẹ́ nínú àwọn tírà yìí à ń láti máa lò ó ká máa fi ṣe iṣẹ́ sí i a sì ò sóore níbi ìgbàgbọ́ èyí tó ṣe wípé sí ọ̀tẹ̀lé à ń láti fi iṣẹ́ tẹ̀lé ìgbàgbọ́ wa yàtọ̀ sílẹ̀ yìí wà rídọ̀ wà bíi à ń láti yọnu sí pétọ́ a ọ̀rọ̀ ọlọ́mọlélẹ́ yìí à ń láti yọnu sí wà tẹ̀sílẹ̀mù bíi à ń láti jupá ju sẹ́ẹ̀lẹ̀ fọ́rọ̀ náà ọba tí ń bẹ níbẹ̀ yálà fahimna hikmatawo àmọ́ ìtorí tọ́lọ́wọ́n bá tí egbèdàjọ́ ń wá ni àbá àti ẹ̀mọ́ dandan oníkayà rí wípé ayọ́nu sí ọ̀rọ̀ ọlọ́run àtìdájọ́ náà bá ti ó ń bẹ níbẹ̀ níjòkó tí ń bọ̀ lágbára náà bá ọ̀rọ̀ nípa al-imanu bil kutub òun náà láàmà tẹ̀síwájú níbẹ̀ kọ́nà bá kóso àjò àkókò náà kóso àjò àkókò náà lọ Allahumma ij'alna mimman yastami'una al-qawl fayattabi'una ahsana rabbana atina fid dunya hasana. وفي الآخرة حسنة وكنا عذاب النار